sẹ́tìrì pọ́pọ́sì ẹ̀sìn ẹ gbà wájú ara yín níbi iṣẹ́ rere ó fẹ́ kẹ́ ẹ máa ṣe dáadáa kí kristian òde bí kò ṣe dáadáa kó ní ṣàṣẹ òde bí kò ṣe dáadáa kí mùsùlùmí òṣèlú kò ṣe dáadáa pọ́pọ́sì tó fi lè wáyé kẹ́kẹ́ pé ẹ̀kọ́ wọn bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ sì máa gbà wájú ara yín níbi iṣẹ́ rere ẹ̀sìn yóò nítumọ̀ kankan ẹ gbà wájú ara yín níbi iṣẹ́ rere. ẹnì kan ń gbèjà ẹ̀wọ̀ èèwọ̀ ní gbèjà rẹ̀. ẹ má jẹ́ wọ́n ó fi ẹni tí òun ṣe oníṣẹ̀ṣe ìjọba lé wa lórí lọ́yọ̀ọ́ ká má dá wa láàmú lọ́yọ̀ọ́ alábítí làmú ti wọlé rè é ìdààmú ti bá wọn ní ìwò wọn ì olúwo mo sọ rasidi mo ti sọ lórí programu mi rasidi ìṣọba ó lè ní rasidi owó tí ń gbà lọ́wọ́ àwọn lárúbáwá ni ó ti ó ti dópin ẹran jíjẹ báyìí. àwọn torí pé àṣírí ò sí àṣemọ́ ní bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bàbá wa evangelist ta ni ọlọ́run láti wá fún wa ní ọ̀rọ̀ ìsìtì àbí ìtàlẹ́jì.

torí pé wọ́n fi àyè gbà mí nínú ìṣẹ̀ṣe àwa akéwúdé di ìṣẹ̀ṣe ni eh, akéwúdé di ìṣẹ̀ṣe ni inú kùránì láti rí láti rí wípé àsáwọn bàbá tiwa náà lẹ́sìn àsáwọn bàbá tiwa náà àsọlójìṣẹ́ tí ọlọ́run Olódùmarè rẹ̀ sáwọn bàbá tiwa náà àti ẹ̀sẹ̀ Rasulullahi sallallahu alaihi wasallam lọ́lọ́run sí wa kò sí bí tẹ́lẹ̀ ti lẹ́ sọ̀rọ̀ torí bó dáńtọ́ ẹ̀dùn sí ìbámi àwọn alálẹ̀ ló inú kùránì náà ní ti mú jáde o lẹ́tùmọ̀ pé àti ilé ń tọ́lọ̀ náà sábà náà ajọ ẹ fún mi wà bẹ́ẹ̀ o ẹ bá ka kùránì. Suratu Ibrahim Quran chapter forty verse four ibi tí mo lọ nìyẹn Quran chapter forty verse four fóònù mi wà ń bẹ ẹ bá ẹ bá mú fóònù mi bẹ wíńkà wíńkà mi ah. ibi tí wàá sílẹ̀ wọ́n ti jiyàn kẹ́ ẹ̀ka yorùbá ni àwọn àbá àti ìkà fún wa gan sọ́ńtọ́ ṣé wọ́n gbọ́ ládùúgbò wa ni ṣébi ṣébi ṣébi kà fún àwọn kà yorùbá lè mi ó kà èmi náà ní kà. Quran chapter fourteen verse four. Mo fẹ́ fìdí rẹ̀ múlẹ̀ nínú Kùránì pé àwọn bàbá wa tọ́lọ̀ rán wa ilẹ̀ ẹbí wọn wà. Mo ò lójúṣẹ́ sí ọ, kọ́lọ̀ wa lọ jù jìnnà jìnnà. Quran chapter fourteen verse four Surah to Ibrahim. Chapter fourteen verse four. Mo ti débẹ̀ o. Ó ní ẹ bá lè bò kó kà á, ẹ bá lára bí kìnnà bò pé. Ó ní akọ̀rọ̀ òjíṣẹ́ kankan níṣẹ́ àfi pẹ̀lú èdè àwọn ènìyàn rẹ̀ nítorí pé kó lè bá àtàlàyé ẹ̀sìn Ọlọ́run fún wọn. Ṣé ìwọ? a kò rán òjíṣẹ́ kankan níṣẹ́ àfi pẹ̀lú ẹnba lébo kó kà bóyá ibi ìkọyọ bọ dáadáa ẹnba lébo lè pọn kà mẹ́rin àbí tọ́lá bí kó kà a kò rán òjíṣẹ́ kankan níṣẹ́ àfi pẹ̀lú èdè àwọn èèyàn rẹ̀ nítorí pé kó lè bá àṣàlàyé Ọlọ́run fún wọn nígbà náà Ọlọ́run wàá sí ẹni tó bá fẹ́ lọ́nà yóò wà tó ẹni tó bá fẹ́ yóò tọ́ sọ́nà ibi tí mo lọ tó ibi tí fáàsì yìí ló mú ìpadà wá sínú ìṣẹ̀ṣe kò ṣeé ṣe kọ́lọ̀ ó fẹ́ rányàn ṣẹ́ kó wá lọ da sáúdí fẹ̀mí o ẹ tọ́ lọ ràn mi ilẹ̀ ẹ̀hún bàbá wa bí náà ló dá sí ìlànà ní sọ̀rọ̀ yìí ó ní akò náà òṣìṣẹ́ kan níṣẹ́ bí ó ṣe pẹ̀lú èdè àwọn èèyàn rẹ̀ báàsì kan o kò tún wá tó lálàyé ẹjọ́ tó lọ́wọ́ ẹ bá ń gba ẹ bá ń kàkà kùrà nìyí mo ti fẹ́ bọ́dẹ̀ kàkà kàkà sí mi nínú Kùránì Kùránì chapter five Suratul Maida verse forty eight ẹ bá fún àfa yẹn máa máa ìtú Suratul Maida Quran chapter five verse forty eight mo fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ kẹ́lẹ́ bá wọn pé lọ́dọ̀ tí wàá ń bí òjíṣẹ́ tí ó ròyìn Ọlọ́run fún wa Ọlọ́run ní lọ fún kọ́lá lábìkì kwame gbòòyàn lọ fún wa èdè wa ni ó gbé wa Suratul Maida Quran chapter five verse forty eight inú Islam mo ti dìde tí mo ti padà mí ṣẹ̀ṣẹ̀. aṣọ tí wọn ti rà kalẹ̀ fún ẹ pẹ̀lú òdodo. ọlọ́ ọlọ́ Allah sọ fún èyí tó jẹ́ òdodo nínú èyí tó síwájú rẹ̀ nínú tírà. ó ló ń jẹ́rìí sí òdodo nínú àwọn ètò síwájú rẹ̀ ló tírà. ó wá bẹ̀ fún àwọn òfin rẹ̀. ẹ ẹ jẹ́ mọ̀ yànnà àwọn gbígbé yìí sọ fún mi pé àwọn tí kankan ti wá àwọn àwọn àwọn scriptures kan ti wá ká tó gbé tiẹ̀ fún ọ. o kì í ṣe òtíṣe alákọ̀ọ́kọ́ nítorí náà nítorí náà yẹ mọ̀mọ́dù. fi ohun tí Allah sọ kalẹ̀ dájọ́ láàrin wọn. ẹnì dáàmú ìwọ wáyé ni tó bá tó abẹ́ dájọ́ láàrin gbogbo ẹ̀yà èdè ìran tó abẹ́ dájọ́ láàrin Yorùbá èyí tí wọ́n sọ̀kalẹ̀ fún wọn tó gbàgbọ́ nù ẹ̀ ló fi dájọ́ láàrin àwọn Kristẹni èyí tí wọ́n gbàgbọ́ nù ẹ̀ ló fi dájọ́ láàrin àwọn Mùsùlùmí èyí tí wọ́n gbàgbọ́ nù ẹ̀ ló fi dájọ́ má ṣe tẹ̀lé ìfẹ́ inú wọn tó yapa sí ní tó dé bá ọ òdodo. má tẹ̀lé ìfẹ́ inú wọn tó yàtọ̀ sí tí wọ́n gbàgbọ́ èyí tó lè tẹ̀lé nìyẹn. oníkúlùkù nínú yín láti ṣe òfin àti ìlànà fún. oní gbogbo yín láti ṣe àti ìlànà fún àṣìlànà oníṣẹ̀ṣe fún àṣẹ kìrìsìtẹ́nì fún àṣẹ mùsùlùmí náà fún. àti pé tó bá jẹ́ pé Allah ò bá fẹ́ ni. tó bá jẹ́ pé mi Allah ò bá fẹ́ ni. ìbáṣe gbogbo ní ìjọ kan tuntun. mi ò bá ṣe gbogbo yín muslim mi ò bá ṣe gbogbo yín lóníṣẹ̀ṣe christian ìwádìí mò ń ká ṣùgbọ́n nítorí kí ó lè dẹ́yìn wò nínú ohun tí ó fún yín ni. ó fẹ́ dún babaláwo wò ní ohun tó pé fún ó fẹ́ dá àfáwọ̀ ọdún tó gbé fún ó fẹ́ kí tẹ́ pásítọ̀ ọdún tó gbé fún ó fẹ́ dá ọgbọ́n yín ọdún tó gbé fún yé. nítorí náà nítorí náà ẹgbẹ́ wájú ara yín nínú iṣẹ́ rere ọ̀dọ̀ aláwọ̀ ní kú padà sí gbogbo yín. ọ̀dọ̀ mi kú padà sí gbogbo yín. ó sì máa fún yín nírò nínú ohun tí ẹ̀yà. máa fún yín nírò nínú tá ìyá kan lórí yẹn pé kìsẹ́lì ló dáa mùsùlùmí ló dáa ìsìlámù mi nígbà fún yín nírò ṣùgbọ́n náà rọ̀ bí ká ògbó àtọ àsúrò ìròyìn fún. mo sì kí òrìṣà wípé pa òrìṣà o. pa. mo kí gbogbo ajúni lọ mo kí gbogbo àwọn tó já kí tó já mo kí gbogbo àwọn tó tẹ̀ kí tó tẹ̀. wọ́n ní bọ́mọdé bá júbà àrùkò dalẹ̀ tẹ̀dọ̀ ẹ̀jẹ̀ kí lórí ti tẹ̀mí ṣe. fún àǹfààní tí wọ́n fún mi mú wọn lóore mo máa mú ọ̀rọ̀ mi jáde láti ọ̀rọ̀ kan tí mo gbọ́ látẹnu bàbá wa ìwàlẹ̀sìn tó máa ní èèwọ̀ ẹnìkan ń gbèjà èèwọ̀ èèwọ̀ ní gbèjà ara ẹ̀ ìdí tí mo fẹ́ fi mú ọ̀rọ̀ yẹn ni pé èmi náà ti lọ mo dẹ̀ ń gbìyànjú pé ó ní ìkọ̀kọ̀ tó ṣì kù nínú ìrìn àjò yẹn tí mi ò rí tó bá yẹ pé mo rí bí àǹbá máa wé pé ọ̀nà wà ń bẹ̀ ṣùgbọ́n tó bá mú méjì mẹ́ta nínú ìwé mímọ́ wa tó fi orúkọ èèyàn míì sí ó ní nǹkan tí wọ́n fi túmọ̀ sí ṣùgbọ́n tí èèyàn bá ń lọ sí ìjọ tí ẹ gbàgbọ́ wípé ìjọ ni ṣùgbọ́n àwọn kankan tí ó jẹ́ èdè tí mo fi ní àwọn nǹkan tí ó jẹ́ ìwọ̀ fún mi tí ó ṣe pé bàbá ẹ̀ pásítọ̀ abẹ́nikẹ́ni ló sọ fún mi ṣùgbọ́n tí mi ò lè ṣe tí mi ò lè jẹ́ má bèè lọ́wọ́ ẹni tí bíá bíá pásítọ̀ bíi pé níbo ló wà wọ́n ní kò ní ìdí wọ́n ní kí n máa wò ó wípé ó ní nǹkan kan tá a máa sọ nínú kìrìsìtẹ́nì wọ́n ní the gift of God ẹ má bínú pé mo lo ọ̀rọ̀ wọ́n ní the gift of God is without repentance ìdí tó máa fi sọ bẹ́ẹ̀ ni wípé tẹ́ bá dé ìjọ ọ̀kan lẹ́nu wọ́n sọ fún yín pé you want to accept Jesus Christ as your Lord and personal saviour àwọn ẹ̀wà àti ẹ̀bùn àtàwọn kọ́kọ́ tó ti wà lára wa tẹ́lẹ̀ ṣé wọ́n ṣe pàṣẹ gbà níbo ló ti wá tẹ́lẹ̀ wọ́n nítorí pé wọ́n bí wa mọ́ ni àwọn tó bí wa mọ́ ẹ má jẹ́ ká sọ àṣà ìdílé wa ẹ má jẹ́ ká sọ ìgbà tẹ́mi náà wá wá gbogbo ẹ̀ mo ní láti lọ béèrè lọ́wọ́ àwọn tó wà nílé pé ah, nígbà wọn ní nínú oríkì wa lè gbọ́ ọmọ ọ̀pọ̀ nǹkan ni mi ò mọ̀ tó yẹ pé nínú oríkì mi ni mo ti mọ̀ wọ́n pe ìdílé wa ní wọ́n ní ẹni ọlọ́run dá wọ́n ní báwo ló ṣe jẹ́ ẹni ọlọ́run dá ọ̀n tí wọ́n mi pé ẹni òrìṣà dá ni so ọ̀pọ̀ nǹkan ni àwọn bàbá àti ìyá tí wọ́n ti tí wọ́n ti fi ọwọ́ kékeré mú tí òde yẹ kó rí bẹ́ẹ̀ mo dẹ̀ gbàgbọ́ pé a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa àti àwọn ìyá wa tí wọ́n gbìyànjú lórí ètò ayélujára láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ láti padà wá sílé torí ọ̀pọ̀ ènìyàn ní ibi tí ìṣẹ̀ṣe wà lánàá kọ́ ló wà lénìí ibi tí ìṣẹ̀ṣe sì wà lénìí kọ́ ló máa wà lọ́la so gbogbo ìgbìyànjú àti akitiyan wa láti lè débi ńlá àti láti lè débi gíga ìgbìyànjú náà ti ń lọ wọ́n lè gbàgbọ́ pé àwọn alálẹ̀ àti àwọn òrìṣà wa wọ́n gbìyànjú wọn ràn wá lọ́wọ́ lè tètè àmàdé láṣẹ jù. adébà fún akọ́dá yorùbá fásitì nífẹ̀ẹ́ ilé tí ṣe bàbá oríire aláàfin àṣà èyí tí ń bẹ lọ́wọ́ yẹn wá dúpẹ́ pé kámẹ́rà ò gbé ẹgbẹ́ lẹ̀ ẹ fi fóònù lẹ̀ ọ̀rọ̀ tá a fẹ́ sọ ẹ̀yin lọ́ba wí ẹ wò ó ẹ tó bá jẹ́ pé torí ọjà ni ipa àwọn àgbàlagbà ká kí wọ́n sọ pé ká ẹ gbowó ká ẹ máa lọlé èèyàn mẹ́ta ilé jẹ́ kó ìwà pa àmọ́ dákẹ́ fún níbi tí ọba bá ti ń sọ̀rọ̀ èèyàn dákẹ́ ni. níbi tí owó bá ti ń sọ̀rọ̀ èèyàn dákẹ́ ni níbi tí fàpàpà tí bá ti ń sọ̀rọ̀ èèyàn máa dákẹ́ fún fani. aláàfin àṣà ẹ̀yin la bá dúpẹ́ abá bàbá wa aláṣẹ ọmọ ẹ̀dùn tí gbogbo mo sin àbí abá yín dúpẹ́ nítorí pé ọba ẹ̀dùn tí mo sin wọ́n ń bẹ́ńlẹ̀ tá a ti júbà wọn ìgbà tá a ti wá júbà yìí o àwa tún júbà bàbá wa ọba ẹ̀dùn tilẹ̀ yìí bàbá wa mọ́rákìyọ̀ jàyé ọlá ọmọlára ò dènà sí mi ní kí mo ṣe ókè ọ̀dà mo ti gbọ́. ìgbà táwájú bàbá bá wa jayé ọlá àwa tuntun bàbá bá wa ọba ẹ̀dùn tàgbáyé bàbá wa Ifáṣayọ̀ Alábí Ifádámitán kólódùmarè kó kádùn àwọn bàbá wọ̀nyí kó jẹ́ ta lọ́lọ́run akínyé o àwọn àwọn àjọ kírísítẹ́nì kan wọ́n fún ta lọ́lọ́run lórúkọ kan wọ́n fẹ́mi náà lórúkọ kan ṣé wàá rí orúkọ yẹn pọ́pọ́ ògbà ni mo máa ń rò pé níbo ni wọ́n ti ronú kan tí ń dorúkọ yìí wọ́n ní ta lọ́lọ́ ni freedom fighter ṣé mọ̀ àwọn tí wọ́n máa ń jẹ́ jagunjagun ó ní wẹ́pọ̀n kan tó jẹ́ pé yóò máa rú lọ ní. Wọ́n wá pe talọ́lọ́ ní freedom fighter. Ìyẹn ni pé gbogbo èèyàn ti bẹ nínú ìgbèkùn kọ́ máa tú wọn lẹ̀. Yóò máa já wọn ní. Ìgbà tí wọ́n wàá fẹ́ mi lórúkọ, wọ́n ní defence minister. Èyí wọ́n túmọ̀ sí pé èyí tí ẹni tí ń tú wọn lẹ̀ nínú ìgbèkùn tí bá ti ń tú wọn. Defence minister ni ó wà máa sọ fún wọn pé bẹ́ẹ̀ bá tún nínú ìgbèkùn ìtẹ́sẹ̀ rè o inú mi wá tún dùn ìyá mi ti ń bẹ lápá àlàáfíà wọ́n tún pè wọ́n pé kí wọ́n tún wá sọ̀rọ̀ ìtanijí kò sí tọ́lọ́mọ bá ṣe fún ọmọ lèmọ́mù tí ò ṣe fún Abẹ́kúndé ẹ dákun nítorí ifá ẹ̀yin ìyá wa alájà òkú bàbá wa àyàn tá à ń ṣe yìí nígbà tí bàbá ń bẹ láyé wọ́n ń kírun àbí mùsùlùmí ni wọ́n ṣùgbọ́n aláàfin àṣà nípasẹ̀ ṣẹṣẹ ń bábá wọn torí pé àṣẹ́rí ò sí àṣemọ́ níbẹ̀ irun mọ̀lẹ́ wa lọ rè mú wa pé wá padà sí lànà àbábá rẹ̀ ọ̀rọ̀ Islam yẹn lèmi náà wà tó bá lẹ́yìn gẹ́gẹ́ bí ta lọ́lọ́run ṣe sọ̀rọ̀ ṣùgbọ́n nù fálẹ̀mí ọlọ́ torí pé kí ló dé tó fi jẹ́ pé nínú òkú mùsùlùmí a fi máa ń ṣe ológójì ọjọ́ èmi ò kéwú ta lọ́lọ́run kéwú ọmọ kéwú kódà ọ̀fẹ́ mọ́ jù máa mọ bòmí lọ àwọn ìṣẹ̀ṣẹ̀ ní ọlọ́run èpè wá kí ló dé tó fi jẹ́ pé nínú Islam wọ́n gba ààwẹ̀ Ramadan ẹ̀rí pé tí wọ́n máa ń tú àwẹ̀ Ramadan kí tí wọ́n máa ń sọ ni pé yá àyíwá àgbẹ̀lẹ̀ nínú àmọ́nù ìmọ̀ kò sí bí ṣe ké tí ní ṣe bákan ìlọsẹ jẹ pé báwọn náà bá ń kífá bí wọ́n máa ń sọ̀rọ̀ ọsà wọn ẹ mọ̀ wọ́n máa ń sọ pẹ̀lú ọgbọ́n orí ni wọ́n wà máa sọ wóto wóto bí wọn ò bá mọ ẹ mọ káwọn tí ó sì tọ́ yín sọ́nà tí wọ́n tọ́ yín wọ́n sọ pé yahayuwa lẹ́rìnà amanu tí wọ́n bá wá tí wọ́n wá sọ pé ọlọ́run sọ pé mo ṣe àwẹ̀ Ramadan ní àwẹ̀ ọ̀ranyàn fún yín bí mo ṣe ṣe fún àwọn aṣíwájú yìí àwọn wo lọ síwájú wọn ò rí tú àtúlẹ̀ nù. àwọn wọn ni wọ́n ń di aṣíwájú níbo ni ti ń di aṣíwájú yẹn níbo ló ti wẹ̀rẹ̀ níbo ló ti bẹ̀rẹ̀ nínú Islam kí ló dé tó fi jẹ́ pé à ń jẹ sàárì gan bá a bá ń gbàwẹ̀ yẹn a ti béèrè rí lọ́wọ́ ogunlọ́gọ̀ àfa ní tí wọ́n sọ ni pé ìmọ̀ ń jẹ sàárì lóru wọn ní nínú súnà ni kí ló kú súnà tá a fi ń jẹ sàárì kí ló kú súnà tá a fi ń sínú nírọ̀lẹ́ kí wọ́n ló mú bísúnà tó fi jẹ́ pé a máa dín àkàrà òkú àkàrà òkú rẹ̀ bàbá wa máa dín owó èdè mọ́sà o ẹni tó bá wá kéwú ẹ̀ pé ni wọ́n máa ń dín nínú Islam ó lè jáde sí wa kókò fáyà wípé ìdí tí wọ́n fi ń dín mọ́sà rẹ̀ ọ̀rọ̀ mi là lọ jẹ́ pé wá pé àkàrà ni wọ́n máa ń dín kì í ṣe mọ́sà ìdí tí wọ́n fi ń dín àkàrà aṣọ mi lẹ́nu nítorí pé bàbá wa tó kú wọ́n kírun tí wọ́n fi eku ni ṣùgbọ́n èyí tó wá jẹ́ kan nínú ọmọ wọn tó wá gba ọ̀nà àwọn bàbá ẹ̀ làwọn bá débi ilé ọlọ́rọ̀ láti sọ tó bá jẹ́ pé wọ́n ti ń ṣe òkú bàbá ni ìyẹn láṣekágbá nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ oníṣẹ̀ṣe ìlú ọ̀yọ́ lẹ́nu wọn bá sì gba àlejò pé àtidé lọ́kùnrin lóbìnrin wa ṣùgbọ́n ọjọ́ náà ọ̀nà òjò ṣojú wa. kó tó di pé aláàfin àṣà ó padà sílànà àwọn baba sílànà àwọn baba sílànà ṣẹṣẹ àwọn ọ̀gá wa bàbá wa aṣíwájú wa aláṣẹ àwọn ọbẹ̀ ẹ̀dùn tí mo ṣe àwọn nìkan ni wọ́n ń bẹ ládùúgbò yìí tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe. rárá ìbí kọ. ní gbogbo àdúgbò yìí àwọn nìkan ìwọ̀n ìjọ oníṣẹ̀ṣe nígbà tí wọ́n wàá máa ń sọ̀rọ̀ bàbá ẹ wá wọn tí wọ́n fi ń kọlifáì bàbá pé nípa ayé bàbá pé èèyàn máa kọ́kọ́ mu tí ń jómi tútù rí wọ́n ní nípasẹ̀ bàbá yìí ni àti tẹlifíṣàn kò di méjì ṣùgbọ́n Ọ̀rúnmìlà wá jẹ́ kó ìwọ pé ìwọ aláṣẹ ò ní jẹ́wọ́ nìkan mo tún fa aláàfin àṣà àti ṣe wálébèlò mo fà á dìde tó kù Ani ìdí tá a fi ń gba àwẹ̀ Ramadan wàláhì tàláì súnmọ́bìláhì wàsíláhùwà èèmọ̀ túmọ̀ rẹ̀ o tọ́lá àbẹ̀rẹ̀ wàláì náà wọn ò rí dáhùn fún wa alékìní túmọ̀ wàláì wọ́n ní mo fọlọ́ ń búra àwa sọ pé tá a bá sọ pé wàláì tàláì súnmọ́bìláhì ṣe náà ló tún ṣe déédéé wàláì sórí ẹ̀ ò clear àlọ́ bẹ̀rẹ̀ Ọ̀rúnmìlà jẹ́ pé wọ́n ní nínú òtún abẹ́dì torí ọba ìlú tí wọ́n ń bẹ níkàlẹ̀ ìlọ́jẹ̀ ń fẹ́ kí fáà bàbá wa ọba ìlú àgbáyé àrìkú ń bá aboríjà títí jà títí ìlọ́nífà fún nànà eléyìí tí wọ́n ní kórúbọ kọ́mú lè bá a sí kì í ṣe gbogbo èèyàn tó bá bímọ láyé lọ́mọ máa ń sin bára bá fẹ́ ṣe dáadáa irú aláàfin àṣà á wàá sọ pé owó pé o sin bàbá rẹ wàá fi ilẹ̀ owó pé abọ́ wa wàá fi ilẹ̀ owó. láṣẹ àwọn bàbá tó dùn wá ẹ̀sìn oníkà má ṣòro àwọn ọmọ tó ń ṣe wá haúsá ń sọ̀rọ̀ wọn ibo ṣe ti wọn kí ni tàwa yóò wá ṣùgbọ́n eléyìí ò ṣèjà kì í ṣe aṣọ tó bá ti débi òótọ́ ẹ̀jẹ̀ ká sọ wọn tó bá ti débi ṣíṣú fòrò máa là èmi ti sọ̀rọ̀ ayọ̀ mo ṣe fún bàbá mi àwọn tó nílé ayé sì gbà lọ́wọ́ wọn gba òwúrọ̀ lọ́wọ́ mi. ṣùgbọ́n iye tí mo sọ pé yìnyín kárí lè ṣe ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ń fa àwọn bàbá tó jókòó yìí gbogbo wọn lọ́ní bí lọ ẹ̀ tó wá látẹ̀kọ́ wà mí ẹ̀ tó wá láti Èjìgbò Ọ̀ṣun state wà mí Ìbàdàn wà mí ṣé ìfọwọ́gbáyé àbí fáwọ́gbáyé. lónìí sì nínú àwọn tó wà níbí ẹni tó bá lóun ò dáyàn mọ̀ ni ó sọ pé àwọn tó wà ní ìkòsí èèyàn léèyàn tá a ní máa fọwọ́ júwe nínú ìlú Ọ̀yọ́ ń bí lẹ́kọ̀ọ́ lókùn state ní Nàìjíríà tá a bá ń sọ̀rọ̀ àgbáyé lónìí àwọn lọ́wọ́ àmì ta lọ́lọ́run mo kí ẹ dáadáa kò ní rẹ̀ nǹkan kò ní ṣe é. nígbà kan lọ́gbọ́gun tì máa ń torí ọ̀rọ̀ àwọn ará lọ́rin wọ́n lé mi ò gbọ́dọ̀ rìn lẹ́kọ̀ọ́ wọn wọ́n tún ní tí n bá wá sọ̀yọ̀ wọn pa mí mo ní mò ń bọ̀ lọ́yọ̀ ìgbà ló ń pẹ́ nìkan ìgbà wo. nígbà wọn àrí mi pa lẹ́kọ̀ọ́ ẹnì kó ló fẹ́ pa mí lọ́yọ̀ ta ló ń bọ̀ afẹ́ni tí ò bá jáwé tí ò wá tó o bá ti ń ja ewé tó ń wa egbò tó o bá fi lóun fẹ́ fi ṣe nǹkan òdì sẹ́mi ọ̀dọ̀ ni ó gbàdá sí nítorí táwa gbàgbọ́ nìyẹn ẹ má jẹ àtọ̀ ara mọ́ àwọn onígbà wọn kíkà ní kó ṣe tiẹ̀ ṣùgbọ́n tó fi mí wa tá a bá la fẹ́ parẹ́ ẹnìyẹn fẹ́ parẹ́ lọ. nínú ọ̀yọ́ ilé ni àfa wà bẹ́ẹ̀ tó tó bọ́ tọ́jọ́ mi eléegun káàkiri dárúkọ tẹ́gùn lé wọ́n bá jáde wọ́n dùn wọ́n báyìí wọ́n sọ̀rọ̀ yẹn ayédèyẹ wọn ẹgbẹ́jọ́mọ náà wà ẹgbẹ́jọ́mọ onífẹ́ wà. Àwọn máa sọ̀rọ̀ fáwọn èèyàn. A ní kíní kan, wọ́n ní kíní kan ṣèèfù ló ń jẹ́. Mo wá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹni ẹgbẹ́ kí ló ń jẹ́ ṣèèfù, ó ní arọ́bí. Mo ní sí arọ́bí wà ní Kùránì ni. Mo wá ní ìdá kí ló ń jẹ́ gàrí tíà? Ó ní tí a bá ti rọrùn tún kan bóyá fúlátù wù sùn fún àwọn àmú ewé bẹ̀mùbẹ̀mù á sì kiri kan mú ní ìrọ́lù pa oògùn ló ń ṣe kì í ṣe ọ̀tún. àti pé ń dáhùn pé ní ọ̀tún kí ló fi ṣe láàrin orúkọ ló fi rí i. sọ́fù wà lápò lórí atẹ́gùn ni kí ló dé dàbí tara wa. bóyá kí n sọ̀rọ̀ lónìí ṣùgbọ́n tí ọ̀rọ̀ bá ti débi ọ̀rọ̀ á sọ̀rọ̀ lọ́wọ́ lẹ́yìn bàbá ojú òde tí wàá kà á sọ̀rọ̀ ìfọ̀ àti sọ́kùn mọ̀ wá láyé dé báyìí. Muslim lórí ìlú Fáàkì. Ifá ní òkú sọ̀rọ̀ sọ́dọ̀ bàbá aláìlo ọ̀rọ̀ tó lè gbọ́dọ̀ bàbá aláwọ̀ ayé fásitì ayé ayé ń ṣe òbí ọ̀rọ̀ àwọn olórí ìtàn. Bí a fọ̀ ọ̀dún náà, tó lè ń lọ bá ẹlọ́wọ̀ àwọn ọ̀rọ̀ ìlú tó ti rà. Bàbá òkúta sọ̀rọ̀ tó yẹ ìbáwọ̀ àti ìdúpẹ́ ìdúpẹ́ tí wọ́n tó dúró lábẹ́ sọ̀rọ̀ torí bàbá wa dé sá ọ̀dà ìlú bàbá tó bàbá wa dé sá wọ́n ṣe iṣẹ́ láti àwọn òwe lọ́wọ́ títí. Olúwẹ̀rí tó dúró ọ̀dọ́ lọ́wọ́ ayé ti ń bàjẹ́ báyìí torí tẹ̀sán lọ́wọ́ ayé àti òwá sí máa wẹ̀. Èmi á ẹ má sọ bẹ́ẹ̀ ayé ọ̀pọ̀lọpọ̀ ti ń bàjẹ́ torí ìgbà tí ọkọ bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ sí kọsẹ̀ látara tí ó fi jáde láyé kò ní jẹ́ nǹkan kan mọ́ bẹ́ẹ̀ ni eléyìí ń sọ̀rọ̀ pé kinní kan ò ẹnìkan náà ní dárúkọ tiẹ̀ nígbà tóun náà ṣe tiẹ̀ wọ́n náwó tiẹ̀ náà sí ayé yìí ṣe péyàn fi hàn parọ́ bó o bá jẹ́ níbìkan tó o mú níbìkan má sọ pé ò jẹ́ ń bẹ̀ ẹni tó jẹun lèmi sì tó lóun ò jẹun ó lè bọ́ ọ̀tá ń bẹ̀ kátà lórí o bó ṣe rí nìyẹn o ṣé ẹ wá rí gbogbo ń dà ń sọ yìí aláṣẹ bàbá adé ifá ìwà lẹsẹ ẹ jọ̀wọ́ màá tún lu àsìkò yìí láti sọ̀rọ̀ àsìkò ọ̀rọ̀ láwàá yìí ọba Ọ̀yọ́ ẹ má jẹ́ wọ́n ó fi ẹni tí òun ṣe oníṣẹ̀ṣe ìjọba lé wa lórí lọ́yọ̀ọ́ ká má dá wa láàmú lọ́yọ̀ọ́ alábí tí ìdààmú ti wọlé rè ìdààmú ti bá wọn ní ìwò wọn ìtì mọ̀ olúwo mo sọ rasidi mo ti sọ lórí programu mi rasidi ìṣọba olè ní rasidi owó tí mo gbà lọ́wọ́ àwọn lárúbáwá ni ó ti dópin ẹran jíjẹ báyìí ó ti tójú mẹ́ràn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹja àfọ̀rọ́lẹ̀ mo kí o bẹ̀rẹ̀ yín bàbá ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yì ẹ̀làbọ̀ ṣíṣe. àgbo àtọ àfún èrò ni fún ọjọ́ ìdádúgbò bó ti ẹ̀ jẹ́ pé ìdọ́gbẹ́ náà ni ọ̀rọ̀ àṣẹ ìtanijí lẹ̀ nínú àgbẹ̀ àgbẹ̀ ọ̀rọ̀ àṣẹ àdúgbò ìtanijí ti púpọ̀